والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فهم ولا مباو ولا مبا الله باتي أتم جواني أروي أنفتي تبي ألون أفهم بي ألون ìrun tí a kí ọlọ́mọṣẹ́ ìgbà à ń béèrè lọ́wọ́ ọlọ́run ọba nínú orí ayé àtijọ́ alikiyama ọlọ́mọsá fi lè wà lọ́wọ́ àdúrà wa ọlọ́mọsá jọ gbà orílẹ̀-èdè wa ọlọ́mọsá bá ṣàtúnṣe gbogbo àwọn tí wọ́n ń darí wa ọlọ́mọsá bá darí wọn gbà péré gbogbo wọn pátápátá afọ́jú ni wọn wọn ò rí náà ọlọ́wọ́n bá nìkan lọ́mọ ọ̀nà ọlọ́mọsá darí wọn gbójú ọ̀nà fún wọn lọ ẹ̀yọ́ أنواعه وأحكامه وأضراره nínú àwọn wàhálà tí ń bẹ lágbàńláyé lọ́wọ́ báyìí tí ń ṣàkóbá fún ọmọ èèyàn òun náà ni àríbá. ká máa yáàyàn lówó èlé ká máa yáàyàn lówó kèsì pa ń ṣòwò ká yáàyàn lówó kó ní tó wọn gbọ owó yẹn ẹni tó wá yáwó tálíkà ni ó jẹ lórí tálíkà ni máa lọ yáwó ẹni tí ò ní ní máa lọ yá lọ́dọ̀ ẹni tó ní kẹni tó níyẹn kọ́ wá ya lówó ẹ̀sìn ni kó sì gba dèdè iye tó ya padà àmọ́ tó bá ti ya lówó tó wá fi lé ìpè ìyàwó ní hundred thousand àmọ́jọ́ tó bá dá padà one twenty thousand nígbà àwọn olùfọwọ́ wọn ní eh, twenty thousand yẹn òní wọ́n ń pè ní àríbà owó èlé wọ́n máa pè ní owó alájẹmọ́sùn wọ́n máa pè ní napo wọ́n máa pè ní okọ̀ mi interest usury orúkọ rẹ̀ pọ̀ gbogbo orúkọ téèyàn bá sọ ìtumọ̀ tó wà lábẹ́ ẹ̀ ni pé ká àyàn lówó ká fi lé e. ṣẹ̀rí àríbá ọlọ́run ọba ò fẹ́ kó máa ṣẹlẹ̀ lérí ilẹ̀ kò sí nǹkan kan tó lọ́wọ́ bá fi kórìíra rẹ̀ kò sí nǹkan kan tó lọ́wọ́ bá fi ṣe léwọ̀ nítorí pé yóò máa bí ìnira fún ẹni tí a yá lówó àrọ́ máa ní tára tí wọ́n ní kò ní sẹ̀mí tó gbádùn lérí ilẹ̀ ẹni bá ti wá create problem fún yàn irú problem yẹn náà ọlọ́run bá wà dá padà sọ́dọ̀ ẹ̀ ẹni bá ní fara níyàn ọlọ́run wà fara níhun náà ló sì jẹ́ pé àtẹni tí ń yá àyàn lówó àtẹni tí wọ́n ń yá àwọn méjèèjì wọn ò lè bọ́ kúrò nínú wàhálà ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa láwùjọ wa lẹ́nu lóòótọ́ wàhálà ń bẹ àwọn èèyàn ti ń sọ́fà kò síṣẹ́ problem ẹ̀yàn miami èyí táwọn ìjọba tí wọ́n dá sí wa lọ́rùn àti èyí táwọn náà dá síra wa lọ́rùn torí bí ìjọba ṣe ń ṣe lọ́run tí wọ́n ń ṣàbòsí fún wa bẹ́ẹ̀ náà làwọn náà ń dọ́lọ́run ṣẹ̀ ní kọ́ọ̀kọ̀ individually gbogbo ẹ̀ náà ló sún papọ̀ tó wá di wàhálà sí wa lọ́rùn báyìí ẹ̀rí kí a fẹ́ ṣòwò àbí ká ní bùkátà pé a fẹ́ náwó ká wá ní ìnira ló tì wá lọ síbi tá a fi lọ lè gbowó èlé àwọn àlùfáà ní ká sọ fún wa pé nígbà tá a ti gbowó èlé yẹn tá à bẹ nínú wàhálà yẹn tá a tá a fi ṣòwò àrówó tá a ná wọ́n ní wàhálà tá a fẹ́ lọ lé kọrùnbọ̀ yẹn pẹ̀lú owó èlé tá a fẹ́ yà wọ́n wàhálà yẹn burú ju èyí tá a wà ń bẹ̀ tẹ́lẹ̀ lọ nígbà téèyàn ní sọ̀rọ̀ kan tọ́wọ́ àfi mẹ́sàn-án kún fún rẹ̀ ètò ìjà àmọ̀ pé wàhálà ni ọlọ́run ọba Allah yín nínú al-Qur'an al ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní suratul baqara quran two ayah two seventy five ọlọ́wọ́n bá ní wa ahalla Allahu al-bay'a wa harrama ar-riba ọlọ́wọ́n bá ní kẹ́ ẹ máa ṣe business láàrin ara yín kẹ́ ẹ máa tajà àwọn tó lówó kí wọ́n gbówó lẹ̀ fáwọn tí ń ṣiṣẹ́ kẹ́ ẹ wá jọ máa tajà kẹ́ ẹ jọ máa rajà èrè tẹ bá jẹ mẹ kẹjọ pin ìjọ tẹ bá sì lùsì kẹjọ lùsì ẹni tí yàyàn lówó lùsì ẹni tó yáwó ọrùn rẹ̀ ni wàhálà wà àmọ́ nínú ìtumọ̀ ayé ẹni yàyàn lówó èlé ó lùsì ọlọ́wọ́n bá ní wà halallahu al-bay'a kẹ́ tajà kẹ́ rajà kẹ́ ṣe transaction business láàrin ara yín ọlọ́run lòun ṣe lẹ́tọ̀ fún yín wa harrama riba òun ṣe. kẹ́ ẹ yáwó èlé àbí kẹ́ ẹ gbowó èlé òun ṣe ní haram òun ṣe lé wọ̀ ìwọ̀ tí wọ́n bá ní ọlọ́mọdé ajé ìwọ̀ èèyàn máa sàmí nínú àwọn ìwọ̀ téèyàn máa ń jẹ májèlé nínú ni poison nínú ìwọ̀ ni owó èlé yíyá àti gbígbà ọlọ́run ní ìwọ̀ lòun náà ọlọ́run tó ń nínú ọlọ́wọ́n bá ní suratu ali imran quran 3 aya 130 ọlọ́wọ́n bá ní yá ayyuhal ladhina amanu ọlọ́wọ́n lẹ́yìn olùgbàgbọ́ òdodo la taakulu riba ad'afan mud'afa ẹ má so ogún ẹ má sọ ọ́ ogójì fáwọn èèyàn adaaf ìlọ́po ọlọ́wọ́n ọba ní ẹ má má máa jẹ owó àwọn èèyàn nílọ́po ní tí wọ́n yá wọ́tẹ́kù lọ́ọ́ ẹ bẹ̀rù ọlọ́run ọlọ́run ní ẹ mi ọlọ́run ọba ní wọ́tẹ́kù lọ́ọ̀ha ẹ Allah la'allakum tuflihun kẹ́ ẹ jèrè tuflihun wọ́n fẹ́ kí wọ́n pe ìkankan ní mafumu mukhalafa kẹ́lẹ́ jèrè yìí gbogbo àwọn láti mọ̀ ń jẹ́ kéèyàn ó jèrè téèyàn ń bá wá ń ṣe ń tọ́lọ̀ ní ká má ṣe kí ni ó jẹ́ òní jèrè téèyàn bá fẹ́ jèrè kọ́mọ̀yìn fọ́ọ̀fù nínú owó ilé kọ́ mọ́ gbà kó sì mọ́ fún yàn abẹ́lẹ̀ ńkọ́lọ́ mọ́sáàjì gbogbo ó jèrè láyé àti lọ ọlágbára ọlọ́ ìnira tí ó mú wa lọ́bẹ̀ ọlọ́mọdé á mọ̀ ọlágbára ọlọ́ ọlọ́run tó sọ nínú suratul Baqara Quran two aya two seventy eight to two seventy nine ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullah ẹ bẹ̀rù Allah wàzàrú má bá kíyà mìíràn rìbá in kuntum mu'minin owó rìbá ẹ̀fílẹ̀ ẹ má gbà á mọ́ o tẹ́ ẹ bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ má yá àyàn mọ́ o fa in lam taf'alu ọlọ́run bá níbẹ̀ ẹ̀ bá wá stop ẹ̀ tẹ́ ẹ̀ bá wá gbọ́rọ̀ sí mi lẹ́nu ẹ̀ filẹ̀ láti máa gbà á ẹ̀ filẹ̀ láti máa yáàyàn nígbà tí wàá filẹ̀ ni tẹ́ ẹ̀ bá ti gbọ́rọ̀ fa adhanu bi harbin minallahi wa rasulihi ẹ máa palẹ̀ mọ́ ni ẹ máa palẹ̀ mọ́ ẹ múra ẹ máa palẹ̀ mọ́ fún ogun látọ̀dọ̀ ọlọ́ la ilaha illallah Quran two aya two seventy eight. ẹ dákun ta ló fẹ́ jagun ta ni wọ́n fẹ́ bá jagun ẹni tó fẹ́ jàyàn lógun lọ́lọ́run ẹni wọ́n fẹ́ jà lógun lẹ̀dá ọlọ́run ọlọ́run ò pé ràn ọmọ ogun sí o ó fún ara lòun ó fèsì ẹ̀ tóró ti ní wa ma ya'lamu ni mo ní àwọn ọmọ ogun tó pọ̀ tí fi bá àmọ́ lérí ọ̀rọ̀ ọlọ́run ní fahadhanu bi harbi minallah èmi gángan fúnra mi nífẹsẹ̀ bọ́lọ̀ ń bá wa gbàyàn mú ta ni wọ́n gbàyàn lẹ́jẹ̀ mọ́ wa rasulihi nígbà nábì ń bẹ láyé gan ọlọ́run lánàbì gan ò ní gbà gbogbo ẹni tí ń bá yín kónira báwọn èèyàn tó dẹni tí ń gba ìlé lọ́wọ́ tálíkà yín kò nira bá ní ọlọ́run ló sì dáa ọlọ́run ò kí n tọ́ da ọ sọ́fà èdèrè àwọn ẹranko kátó wá pọ̀ mi èèyàn tó ní fámìlì àbí kò ní fámìlì náà ni òun náà fọ́n ara rẹ̀ wa in tubtum falakum ru'usu amwalikum ọlọ́run ní gbogbo yín tí àwọn èèyàn ti yáwó rìbá lọ́wọ́ yín tẹ́ẹ̀bá túbá tẹ́ẹ̀bá túbá falakum ru'usu amwalikum ẹ̀yà ní one twenty hundred thousand lówó tí twenty yẹn ní èlé bẹ̀ ọlọ́run bá ní falakum ru'usu amwalikum kápítà yẹn ru'usu amwalikum owó tó jẹ́ tiyín ọlọ́run yẹn gbà á nígbà tó dé pé ẹ̀yà ni kẹ́ ẹ wá fi èlé lẹ̀ fún lágbájá twenty thousand ni tí mo fi lé hundred thousand yẹn mo yọ̀ǹda rẹ̀ fún ìgbà mọ́ o ọlọ́run fa àlùbáríkà ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run bá ní tẹ́ bá ti túbá òun ó fèrè jìn yín lérí gbogbo èyí tẹ́ ti ṣe síwájú. láàdàdìlì múná Allahu akbar ọlọ́run bá ní ẹ má gbá yàn ẹ má ṣàbòsí fún yàn wàlá tó ti làmún àwọn èèyàn gbọ́dọ̀ ṣàbòsí fẹ́yìn náà ìtumọ̀ ẹ ni pé ẹni yáwó wọ́n gbọ́dọ̀ dá hundred thousand yẹn padà fún ọ torí owó rẹ ni owó ogún ẹni kò gbọ́dọ̀ ṣàbòsí fún ọ wọlé àdàdè lemon ìwọ náà má gba twenty yẹn kó o fi kún owó tiẹ̀ ẹ pé aya méjìlá kà Quran two aya two seventy eight to two seventy nine ṣe mọ̀ pé ọ̀rọ̀ èyí tá à ń sọ yìí sìn kì í sọ̀rọ̀ àlùwàlá. kìí sọ̀rọ̀ ààwẹ̀ kìí sọ̀rọ̀ náfìlà ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ajé àmù bí ọlọ́run bá ṣe ń dè wá nínú mọ́ṣáláṣí ipa àgbọ̀rọ̀ kìjọ́ráka mẹ́ta lọ ní tá àgbọ̀rọ̀ méjì lọ ní irun fajiri tá àgbọ̀rọ̀ kìjọ́ráka mẹ́rin lọ fún asiri ni ọlọ́run dè wá níta tá a bá fẹ́ pẹ̀lú pé ká má jẹ owó owó èlé téèyàn bá wá gba àyà tinú mọ́ṣáláṣí gbọ́ tó wá ní àyà tí ń bá òun sọ̀rọ̀ tóun bá jáde mọ́ṣáláṣí kò sí tọkàn òun ọlọ́run wa sọ fún pé òun ní ń sìn nínú mọ́ṣáláṣí ìwà gbọ́rọ̀ sóhun lẹ́nu tó bá jáde kó mọ́ṣáláṣí láti wá dídí ẹ̀mú mu lọ òun náà lọ gbọ́dọ̀ máa tẹ̀lé ọ̀nà tóun bá là fún náà ni kó gbà ọ̀nà tóun náà fi kírun láfi kírun lára tá a bá fẹ́ sòwò ọlọ́run ni ó lànà ipò eléyìí lọ́nà eléyìí sọ́nà interest tàwa wì tọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ yìí òun gangan wá ní odidi iṣẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu bóyá nínú àwọn Yorùbá àbí nínú àwọn òyìnbó tẹ́nìkan bá ń ṣiṣẹ́ níbi wọ́n ti ń gba interest nsìn yóò lọ́hùn ríṣẹ́ náà àmọ́ lọ́dọ̀ Ọlọ́hun kò ríṣẹ́ ọlọ́run sì ti tò ètò ayé ó sì ti fi ègún lé pé béèyàn bá mutí o ní tí ó rí ni téèyàn bá ṣe sìnà o ní tí rí ni téèyàn bá jowó èlé o àbẹ́yẹn gbà o ní tí ó ṣẹlẹ̀ ní kò sí ní tó ní ọmọ ṣẹlẹ̀ ayé àmọ́ kàyí mo sì sọ fún wa káwọn náà lọ́ọ́ lè èèyàn èèyàn kó hundred million lọ́wọ́ báyìí jama ọlọ́run ó sì yọ àlùbáríkà kó ń bẹ́ẹ̀ hundred million ẹlẹ́mi ó sì kó hundred thousand lọ́wọ́ lówó tí ò sí wàhálà ń bẹ̀ ọlọ́run sì sọ di àyèmáyèmá lọ alibarika ni ni alibarika ni wọ́n ń pè lówó alibarika ni wọ́n ń pè ní ìgbésí tọ́da nínú àwọn èèwọ̀ tí ń dà wá láàmú lérílẹ̀ ilé ní jama ó náà ní ọ̀rọ̀ interesting ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó táwọn yẹn olówó tó nǹkan jama ọ̀pọ̀lọpọ̀ kọ́yé fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dá skul àwọn big big skul yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó àwọn tí ń gbowó wọn lóṣooṣù àwọn náà mọ̀ gbogbo àwọn businessmen yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn jama etí wọ́n ń fojú rí etí wọ́n ń yí ó lè bọ́ ní one million àmọ́ gbèsè two hundred million bẹ́ẹ̀ lọ́rùn rẹ̀ kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mi tí wọ́n rò pé àwọn ò inú ó sì máa dùn pé tí bàbá bá ṣe ẹ̀kún sìn àwọn bọ́ sí ní ọlá wàláhì inú gbèsè inú gbèsè báǹkì ni wọ́n bọ́ sí àmọ́ àwọn onímọ̀ owó èlé ládùúgbò owó èlé ní síríìtì owó èlé lábẹ́ igi ìbá sì jẹ́ níbi iṣẹ́ owó èlé alápapọ̀ àbí aládàáni owó èlé ń báǹkì èèyàn gbọ́dọ̀ débẹ̀ o èèwọ̀ ni o. E èmi kí mo sì wá sí iléèwọ̀ ta ló pè iléèwọ̀ yìí jẹba Allah bọ́rọ̀ bá wá rí báyìí bó la wá sí gbogbo la fẹ́ ṣe business gbogbo wa náà la fẹ́ ṣòwò gbogbo la fẹ́ jẹun ọlọ́nkọ́ máa fẹ̀bi pa wá kí ni wàá tẹ̀rù pé ebi ń pa òun kó tún wá lọ lè kó sínú ogun pẹ̀lú ọlọ́run ọ̀kan sàn dùkan lọ alùmọ̀dọ́raba alùmọ̀ṣáraka tá a padà ṣàlàyé lọ́la pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn ìlànà owó lẹ́sìn wa gbé kalẹ̀ tó jẹ́ pé a máa fi ṣe òwò lọ́nà rọrùn èmi tí mo lówó yìí máa jẹun rọrùn ìwọ tó ń fowó ṣiṣẹ́ ìwọ náà máa jẹun rọrùn àbẹ́mi àti ẹ̀ náà lájọ ń ṣiṣẹ́ yẹn èrè tá a bá rí àjọ pin níjọ́ tá a bá sì lóṣì àjọ kínní àjọ lóṣì nítorí pé business ojú méjì ni máa ń gbé wá gbogbo àwọn tẹ́rí tí wọ́n rajà wọlé pẹ̀lú plane níjọ́ tí pléènì délẹ̀ máa ń rí níjọ́ pléènì bá ja ìnímọ̀ gbogbo àwọn tí wọ́n ń kó ọjà wọlé pẹ̀lú ship níjọ́ wọ́n bá ń kọjá wọlé tán pé ah ọjà àwọn alájì ti dé ilẹ̀ máa ń gbọ́ níjọ́ tí Eh, ṣépù bá wọ inú omi àtọ̀jà àtẹ̀yàn tó wà ń bẹ̀ ẹ̀ ní gbọ́ àmọ́ ẹni tí ń yá àyàn lówó èlé lọ́dọ̀ tiẹ̀ òun ò lùs ẹni tó yáwó ni kó lè mọ bí ó sì yanjú ara rẹ̀ kódà nígbà míì ẹni tó yáwó gan ò ní ti jẹun ẹni tí ń sùn lé òun sì máa ṣe kínní yóò sì máa jẹ ogún rẹ̀ kó tó gbowó rẹ̀ yóò máa jẹ ogún ẹni tí ń ṣiṣẹ́ kó tó gbowó rẹ̀ lọ́wọ́ ẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ijitanibu asabu alimubikot anabi ni ẹ jìnnà sí àwọn nǹkan méje tí ma ba yé yẹn jẹ́ kọlu wa ma hunna ya rasulallah àwọn sọ̀hábà ni ẹ dẹ́kun rẹ anabi kà á fún wa nígbà tá anabi ń kà lọ anabi ni ashiriku billah anabi ni ọ̀nà ni ẹbọ la wa sahiru kéèyàn máa so oògùn oògùn tajà oògùn sọ́ọ́ ogun àgbéga wa qatlu nafsi lati harrama allahu illa bilhaq kéèyàn pààyàn nígbà nábì dárúkọ kéèyàn pààyàn tán wa aklu riba kéèyàn máa gbowó èlé àbí kó máa jowó èlé wọ́n wá fi ìwọ tó ń yáwó èlé àbọ̀ ń gbowó fi ọ́ sínú àwọn kàtígórì àwọn apààyàn ayakẹlẹ àti ìwọ bákan náà lẹ́yìn méjèèjì lọ́dọ̀ ni o torí wọn bá tu ẹ àwọn ẹ̀ṣẹ̀ lera wọn báyìí pé àwọn ẹ̀ṣẹ̀ wọn wọn tóbi lọ́dọ̀ Ọlọ́run lọ́lọ́run sì tó wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn. abẹ́nà kọ́ lọ́mọ́sá sànù wa lọ́mọ́sá lànà fún wọn lọ́wọ́ bá wà gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tá a fẹ́ dáwọ́ lé iṣẹ́ àbá fẹ́ dáwọ́ lé owó ẹni lówó lólówó jama ẹ gbọ́dọ̀ mọ ẹni tó bá ní owó lọ́wọ́ òun náà ló ní owó tí o bá ti sówó o lè rówó ṣe tó o bá ti wá lè rówó ṣe o ní rówó ṣe wá rówó táwọn yìí ọ wá wà lọ́wọ́ àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run dà sí wọn lọ́wọ́ náà bó o bá ti ń pe ọlọ́run ọlọ́run ó wá darí wọn ẹ pàdé náà ni táyà mọ́tò rẹ̀ lè jò kọ̀kan kọ̀kan kọ̀kan wọ bọ́ọ̀sì lẹ́bàá dá ọ̀rọ̀ lẹ́nu mọ́tò ní wọ́n ah, ní ẹláìdí ànípa kan báyìí ẹ̀díngbà náà báyìí ọ̀tán náà nìyẹn wọn èèyàn bọ́ sínú ọlá náà ọlọ́run fábítàgù inda Allahi rizqa ọlọ́run bá ń tẹ̀ máa ń wá rìsíkì ọlọ́run ní ọ̀dọ̀ mi ní ẹ wá wá ọ̀dọ̀ mi lọ́wọ́ kìí ṣe kí wọ́n yẹ lọ́n sọ fún wa pé àwọn kọ́rẹ́nsì wà lókè sánmọ́ ìdí ń sọ ni pé àṣẹ kọ́ máa dáa fún yàn òun kàn pàṣẹ lókè náà tí wọ́n bá ti pàṣẹ yẹn ọ wà rìn kó orí rẹ orí rẹ ní orin kọ bó ṣe ìkọ́ náà jìnnà tó ọlọ́run pàṣẹ fún wọn wá fi àsìkò yìí bẹ́ẹ̀ lọ́wọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́run má fi jẹ́ wa síbi tó ha ọ lọ gbogbo ata ti ya owó ìlérí àbá ti gbàrí kọ́lọ́ sàfúrìjì fún wa kọ́lọ́ mọ́sá sínà fún ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́n wọlé àánú rẹ̀ kọ́mọ́ fààyè kọ́mọ́ fi ní wàhálà ọlọ́ mọ̀jẹ̀ awa ká tó ná mọ̀jẹ̀ awa ká tó lò mọ̀jẹ̀ àdààmú ká tó gbáyé gbogbo bí àánú àánú àánú ọlọ́wọ́n bá wà ọlọ́mọṣà darí wa lọ́bẹ̀ ọlọ́mọṣà darí rẹ̀ wá bá wa náà ẹni àwọn afáà nílẹ̀ Yorùbá nínú àwọn àdúrà tá a máa ń ṣe tí kò burú wọn ní ẹni tí ó dáa fún tí ó wà dáa fún wa lọ́dọ̀ rẹ̀ ọlọ́njọ́ dáa fún kọ́lọ́njọ́ dáa fáwa náà ẹni tí ó burú fún pé tí ó wà kó bá wa náà mọ́jọ́ burú fún kọ́lọ́ burú fáwa náà